làbújá ti kó orí à orí àbàjẹ́ ni ẹ sì mọ̀ pé àwọn ilé adúpẹ́ fọlọ́npá àríbi forí ha wọ́n yìí kọ́ síbẹ̀ pé lágbájá sàwùsọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú torí pé kíni kíni tèmi fi yàtọ̀ irú rẹ̀ náà kálukú kọ́ kò nídìí kọ́ ọkọ lágbájá sàwùsọ pé pé kíni kò tiẹ̀ kọ̀ mọ́ wá rẹ̀ láwọn ibi tí wọ́n ti rówó tí wọ́n rí owó bù jẹ yàtọ̀ sí pákó kálukú ọkọ̀ ilé ni yóò wá sọ pé palace lágbájá kọ́ba kan wá sọ fún pé o sì kọ́ palace àṣàyè lówó làwa náà kọ́ palace sá ìyẹn láyé ń bì ẹ̀yìn sì ti mọ̀ pé palace ti wá láyé ń bì akramakumullah kò ní sáláì jẹ́ pé à ń yàgbẹ́ ń bẹ̀ o sọ àwọn ọ̀lẹ́lẹ́ á ọwọ́ akọ palasi kalẹ̀ rẹ́gẹ́dẹ́ ọwọ́ ajáde nu palasi ó mú toilet paper lọ́wọ́ ó tún gbàgé lọ bó lọ́dà bàbá wọ́n fẹ́ wọ́n hmm? fẹ́ dé pápá fẹ́ lọ gbọ̀nsẹ̀ kí ló sẹsẹ ń jẹ ẹ fẹ́ gbọ̀n <laughs> so ẹ mọ̀ pé àwọn palasi tiwa ilé ìgbé ọwọ́ amẹ́ náà ni yàtọ̀ sí palasi alijanna la ilaha illallah ilé lásán kan ò tiẹ̀ sí lálìjanna gbogbo ẹ̀ palasi ni sẹ́yàrí pálásì táyé yìí ọ̀yà orúkọ lónìí ọ̀yà orúkọ lónìí torí kò sí nǹkan kan lálẹ́ jẹ́nà tí ń bẹ láyé àfi kọjá pé orúkọ lásán ni orúkọ ọlọ́pàá wọn pọ̀ láyé ń bí àwọn tó tún á lówó ó lè wò sùsùn bí ẹ bá mi wo erégùsù kan lórí òkun ibi tó jẹ́ lẹ́gbẹ̀rẹ̀ fún tómi òde lórí òkun wọ́n a lè lọ bá wa nígbà tí wọ́n bá lọ wa ó lè jẹ́ ẹ ní Mississippi pé bẹ́ẹ̀ wọ́n ti rí lẹ̀kọ́ gbẹrẹ́ fún wọ́n á lọ fẹ́ kọ́ palasi sórí ẹ̀ wọ́n á kọ́ palasi sórí ẹ̀ lọ́nà tó kí tí bàálù bá ń fò lẹ́mọ̀ pé ah ta ló lówó tó báyìí tó wa kọ́lé sáàrin gbogbo òkun àwọn tí ń fẹ́ ká sọ náà nù fa àwọn tí ń fẹ́ ká sọ náà nù àmọ́ pọ́ọ̀kọ́lé odò ọmọ ẹ̀sán lábẹ́ rẹ̀ láyé mi ọ̀ǹtanra rẹ̀ jẹ ni torí pé wọ́n á dijọ́ kan kò sí ntọ́kọ mi sáhọ́lẹ́lá yọ wọ dànù ní kíkálukú sí mi ṣùgbọ́n àlìjẹ́nà tajiri tahtahal anhar àwọn akéré máa bú odò kí odò kan bá àwọn akéré máa bú odò ń lábẹ́ rẹ̀ ẹ̀gbọ́n fìrà ọ̀nà náà nígbà tí ìgbéraga gùn ó ní wa hadhihi al-anharu tajri min tahti gbogbo àwọn odò yìí àwọn odò wọ̀nyí river nile náà ni kò pé méjì ọwọ́ aláwọn odò wọ̀nyí odò kan ní jàre ó ní gbogbo ẹ̀ ń sàn lábẹ́ ẹ̀sìn ohun irọ́ ni mubalaga ni ṣùgbọ́n àlìjẹ́nà tajri min tahtiha al-anhar àwọn akérèmọ́bù odò ń sàn lábẹ́ kì í mà ṣe river niger kìí ṣe riba benue o kìí ṣe riba dijila kìí ṣe ṣe furad kìí ṣe riba nile ṣùgbọ́n eléyìí àwọn Odo tó jẹ́ kò dájú pé irú rẹ̀ wà láyé ni kò lè sí odò milk la ilaha illallah tí wọ́n bá kó agolo milk kalẹ̀ nísìnyí tí wọ́n tún kó ti bottle water tí wọ́n kó kalẹ̀ làkàṣẹ́rà wọ́n kó kalẹ̀ viju wọ́n kó kalẹ̀ wọ́n á ní kálukú ọmọ amẹ́ tó wù ewu lọ́pọ̀lọpọ̀ ó dìbò fún mílíkì nítorí ló dínkù nù ẹ̀jẹ̀ wa jù ẹni tẹ́ bá ti lọ mọ́ mi ká ah, ẹ̀ẹ́dì pé mílíkì mẹ́mẹ́rin ká ah, omi ló ah, ẹ̀ mú mílíkì. Subhana Allah. bá wá jẹ́ pé kàǹgà kan bá ń bẹ́ lù yìí tó yẹ pé mílìkì lọ́lọ́ ní kí kàǹgà wọn máa pọ̀ jáde ṣé yóò jẹ́ mílìkì àmúṣẹ̀mí àbí àlọ́ ọpọ́nkú náà àlọ́ ọpọ́nkú ló jẹ́ torí àwọn èèyàn máa para wọn kàdí rẹ ni bẹ́ẹ̀ nìkan bá ń fà á bọ̀ kó tó fà á lọ́kẹ́ ni kó ti gbà máa lọ pé kíni. <laughs> subhanallah ẹ ẹ màgbà yẹn lura wọn fẹẹ kú di kàgàgà kàgà tọjọ lómi lásán wàláhì wọn wọn sì bọra wọn wò wò lómi pé kíni tí mo ti débi látàárọ̀ èmi ọ̀hán ní pam wọ́n sì fẹ́ pọ́n gbẹ subhanallah tọ́ba wa lọ jẹ́ pé kàga mílíkì ní kọ́ wàláhì tó bá jẹ́ odò tí ń sàn lọ́ba jẹ́ mílíkì àwọn èèyàn pààrà wọn torí ẹ̀ náà jáì àbí wọn ní para wọn pé kíni yóò sọ pé ah, láàní wọ́n lọ di lọ́hùn amúfu ah, wọ́n mú bì ká wu ẹni tí ó bọ́ sáàrin méjì o tó kó àwọn àdá lọ so torí pé ó ní ẹni tí ó pa lọ́fẹ̀ẹ́ òsì ẹ wá wà lìjẹ́nà odò milk ọ yẹ ká sojú kòkòrò rẹ̀ àní kò sí láyé nítorí fi mọ̀ pé ayé kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nù wọn ò bí ẹni náà da tí wọn àgbẹ̀ mọ lówó títí títí títí títí tí àbí ẹ̀rí bẹ́ẹ̀ ẹ máa pọ́ǹpù mílíkì sí yín lé sọ́sẹ́sẹ́ tó lóṣèlú kan bá wá ti máa ṣe campaign ìgbé ẹ̀yàn mi o tí wọ́n bá wọlé o màá ṣe pọ́ǹpù mílíkì fún yín o kílẹ̀ wì ẹ máa yín mo ṣe ń pakọ́ ni tẹ́wọ̀n kan ti wílò ẹ̀rí nàìjíríà yìí waziri ibrahim waziri ibrahim tó dẹ́gbẹ́ GNPP sílẹ̀ ní 1979 ó ti sàdéhùn ru rẹ̀ rí pété bá fi lè dìbò fóun tó bá fi lè wọlé òun sì pọ́ǹpù milk fún kálukú ẹgbẹ́ ọ̀rọ̀ mi tó nǹkan ríru ẹ̀ lé rẹ̀ ẹ̀yìn nìkan wà ní ẹ̀dá kun pọ́ǹpù milk wà o pẹ̀lẹ́tì rí ó nítorí pé wọ́n pè àwọn lóòtẹ́ẹ̀lì kan rí o tí wọ́n ní kí kálukú lọ bu tíì so tí ẹ̀ máa ti wá tẹ ẹnu táàpù yẹn eléyìí ó mu tíì jáde tí a bá tún tẹ eléyìí eléyìí ó mu mílìkì jáde tí wọn bá sí pọ́ǹpù mílìkì nù ah, flask ni kò yé <laughs> flask ni wọ́n rọ́ sí ni wọ́n wá sẹnu rẹ̀ báwọn kó lè bá àjọrú rẹ̀ lójú so yé <laughs> so torí ẹ kò sí pọ́ǹpù mílìkì odò oríṣi kejì ńlọdọ oyin subhanallah oyin odò rẹ̀. kì í máa ṣe oyin tí fi ṣúgà ṣe tí wọ́n kó oyin lé ayé yìí ẹnìkan kan rúbà sí àkàn yóò rúbà fùdé ro gidi oyin ògidì oyin àṣẹ ṣúgà ni wọ́n gbọ́n mi lé lórí wọ́n máa mọ oyin kídi ọyọ àfọyín abàmì nàìjíríà yìí <laughs> wọ́n kẹ́ tàtàkùtà fún yẹn gbọ́ ọba rọ ọdún tẹ́ ọba máa yọ tó ògidì oyin. ẹni tàlẹ̀ jẹ́ nà ọ̀dà bó lóyin ṣe wá ń sàn kíkí lóyin máa kì báwo lóyin ṣe wá ń sàn lálìjẹ́nà nìkan lálejò máa mu tíì ni máa mu tíì ọ̀dà ìmọ̀ ọ̀bọ̀ lọ sórí tébù. wọn ní kálukú ọmọ ọmú tó bá wù Lipton ní abọ́nfìtà ah, ní kíní kan sáà mú gbogbo ẹ̀ gbogbo ètò ọ̀jẹ̀rí ló mú ọkàn da gbogbo ẹ̀ pọ̀ ọ̀dà Toronto ọ̀dà pọ̀ mọ́ bọ́nfìtà ó tún dà pọ̀ mọ́ mélòó ó tún dà gbogbo ẹ̀ pọ̀ pé gbogbo ẹ̀ ní mú lónìí kọ́lọ́ máa dàrú nú gbàtọ́ wa kó gbogbo ẹ̀ sí táwa ni ṣé ṣúgà lẹ́ ń fẹ́ ni àbóyún ah, saka saka <laughs> wọn á ní ọdún yín sí i ńgbà ó délé lọ́ba ròyìn ọ lágbájá ń jayé lágbájá ń jayé kí ló kí ló ń jẹ wọn ní oyin ni wọn ń dà sí ti kí wá ṣe títí lásán àní ń sàn nínú àlùjáde ṣé wọn àmọ́ ibi tó ga sí odò tí wọ́n pè ní odò milk àti odò tí wọ́n pè ní ti oyin yẹn àsìkò tí mo máa ń wá àsìkò tí mo máa ń wá. tí mo bá tí mo bá kan nínú wọn kìí ṣe ike ṣẹ̀ṣẹ̀ lọ wá bọ́ àbí lọ wá kọ́ọ̀pù ike ẹ bá wá kọ́ọ̀pù abadan ọfẹ́ mú wà bá wájú ẹ̀ subhanallah ọkọjá apá agbọmọ sẹ́yìn mọ̀ pé àwọn ọmọ ọ̀dọ̀ tá a bá gbọ́ ọmọ ọ̀dọ̀ pé kọ́ máa bá ní ṣiṣẹ́ oní wọn ṣẹ̀ṣẹ̀ lọ wá kọ́ọ̀pù ni wọ́n bá rí kọ́ọ̀pù tán yóò ti ṣẹ̀ṣẹ̀ lọ bu wọ́n bá lọ bu ó ṣe pé ọwọ́ arákùnrin síra subhanallah ibi tí wọ́n ti mọ̀ tẹ́ máa ti ń kan lójú àṣìyọ̀ ṣubú tẹ́ bá mú tán so ṣùgbọ́n tá a lè jẹ́ nà ó gbéra rẹ̀ wá bọ̀ ni torí ẹ gbogbo wa là ń fa àlùjánnà ó do oríṣi kẹta òun náà ni odò omi tó mákàgá omi tó jẹ́ pé kò sí táwọn tí lójú ẹ̀ kò sí jàǹká àwọ̀ ń bẹ́ẹ̀ ìdọ̀tí kan ò tiẹ̀ sí ń bẹ́ẹ̀ síbẹ̀ yìí mà nígbà àwọn omi táwọn amú lónìí àwọn omi táwọn fowó iyebíye rà yìí tí wọ́n ń bọ́ tù oníkálukú fọ́ tiẹ̀ mọ́jú tẹlómi lọ ṣùgbọ́n tẹnitọ́ mọ́jú náà ó ní iye ọjọ́ tó lè ṣe núgò tó ní òfin di poor water ṣùgbọ́n mi àlìjánà kò rí bẹ́ẹ̀ o mímá mímá náà ní lójoojúmọ́ bákan náà a ti mà ike tá a bá pọnmi sínú àmù tómi sì má kankan nígbà tá a pọ́n síbẹ̀ nígbà tí o bá tójọ́ méjì mẹ́ta omi àmú yóò ti dorí sí mi táwọn tí ó ti kún bẹ́ẹ̀ yàtọ̀ sómi àlìjẹ́nà yéésù mi bọ́ o tẹ́ ń lọ pán náírà márùn márùn náírà mẹ́wàá mẹ́wàá kó wàhálà tẹ́yìn ó ṣe kó tó gbedele ó tún gbedele tí wọ́n máa tún ta kẹ́ẹ̀gì ń pa omi yí dànù ó tún fajúro kò burú ẹ ṣe sùúrù nígbà bá dá àlìjẹ́nà omi àlìjẹ́nà nìyẹn ṣe ti máa àwọn ìlú wà nínú ìgboro wọn tó ẹ kó mi tí ọ̀pọ̀lọpọ̀ ń mu sẹ́nu kì í ṣe ní téèyàn lè fi rún mú wàláhì nínú ìgboro tí èsè ní gbèríko ìjẹ́tọ́ bá rí báyìí omi àlùjánnà ń bẹ̀ ń bẹ̀ fáwọn ẹrú ọlọ́run tó bá ṣe tọ́lọ̀ bákan náà omi kẹrin nínú omi tí ń sànú àlùjánnà òun náà lomi ọtí ọtí tí kìí pààyàn ọtí tí kìí bà tèèyàn jẹ́ ọtí tí ì mú ká sọ̀sọ̀kúsọ ọtí tí èjẹ awéwèkúwè ṣùgbọ́n o ẹnikẹ́ni tó bá ti lè kánjú mu tilé ayé yìí tàlùkìyàmá dé wọ̀ fún ẹnikẹ́ni tó bá ti lè kánjú mu ọtí ilé ayé ọtí tàlùkìyàmá dé wọ̀ fún ìdí nìyí tá a fi gbọ́dọ̀ ṣe sùúrù adúniya sijinul mu'min wa jannatul káfíìr àfi ká ṣe sùúrù tó o bá ní gbogbo tó wù ọ́ lọ́ọ́ máa ṣe gbogbo tó o bá fẹ́ náà lọ́ọ́ máa náwó sí ó pé èyí máa ṣẹ́kùn kò ní jẹ́ tiẹ̀ èyí tí máa tán yìí náà ó nìkan lọ́ọ́ fara máa torí ẹ̀ alìjánná nù kí wàá nìtumọ̀ àdìsí anabi sallallahu alayhi wa alayhi wa sallam tó wà wájú wa yìí tó jẹ́ èsì béèrè ìdánilẹ́kọ̀ọ́ wa yìí alimami nawawi rahimahullah wọ́n fọ èsì wípé ìtumọ̀ rẹ̀ òun náà pé gbogbo mùsùlùmí gbogbo múmìnì masjúnun mamnúr fi dunya ẹlẹ́wọ̀n ni ẹni tá a sì ká lọ́wọ́ dè ní láyé ń bì gbogbo múmìnì gbogbo mùsùlùmí láyé ń bí ẹni tó wà lẹ́wọ̀n ní í ṣe ẹni tá a sì ká lọ́wọ́ dè níbi kí ni náà rí mina shahawat gbogbo òfẹ́kùfẹ́ ọkàn tọkàn máa fẹ́ ẹ̀wọ̀n làwa wà nípa rẹ̀ ẹni tá a ká lọ́wọ́ dè ńlá jẹ́ nípa rẹ̀ ni tani owu tani owu bíi káríkóhùn náà ó rí owó ńlẹ̀ owó yìí sì pọ̀ Kọwaa wá rẹ́ni tó ní tòsí rẹ̀ tani òwú kọ́ náwó gan kó sì mójú jẹ gbáwó pọ́nkọ́ ló ń gbé tani òwú ẹni tí ọba òwú kọ́ náwó kò sẹ́ni tí ó wù wàláhì ṣùgbọ́n kankan ní ká aláwọ̀ bè ìgbé tí ẹni tó ní ọba rí wa ọlọ́run tó ní nǹkan tó lẹ́ni tó ní ó wa bí wa wa tani òwú. pé nígbà tóbìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tó ní ìrànlọ́wọ́ ni mo bá wá mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ pẹ̀lú five hundred naira yíyá ni o gbèsè kẹ́ ẹ̀ bùn mi kò sì sí ní tí ń lè ṣe lórí kẹ́ ẹ lè yá mi lówó yùn táwa ni ewu bí ká pé ìní bọ́ ṣe o ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ ni kíkọ́ bọ́ sí òwò tó bá ti bọ́ sí òwò tí mo bá ti wọ̀ ọ́ kọ́ wẹ̀ wù padà kọ́ gbó tani òwú bẹ́ẹ̀ ẹni tí ó bá wù kọ́ nawọ́ ṣùgbọ́n kí ni emu wá sí bẹ́ẹ̀ kí ni emu wá sí bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ni nítorí pé tá a bá sọ ìjánu sílẹ̀ fi ìfẹ́kùfẹ́ ọkàn wa láyé ń bí kò sí tàbí ṣùgbọ́n pa kábàámà tó pọ̀ tó bá di lọ́la kìyàmù tani òwú nínú wa bíi kọjá pé ibi táwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ti ń wẹ̀ a lọ sílẹ̀kùn mọ́ lórí àwòdì wọn ta òwú bẹ́ẹ̀ nu wa kò sẹ́ni tí ó wù ṣùgbọ́n ti ń ká wa lọ́wọ́ dè wọn náà ní kó à ń bẹ̀rù ọjọ́ kan tá a dùn níwájú ọlọ́run ọba rínúròdè ọba tí nǹkan kan pamọ́ sí ọba tẹ́nìkan ò lè parọ́ fún ta òwú nínú wa. No bíi káíkó náà wọ́n léèyàn wọ́n lè fi gúnṣẹ́ kéèyàn fi lówó wọ́n léèyàn wọ́n lè gbé ẹrù lé lórí kó wọ́n dèrè bẹ́ẹ̀ kákan máa pò kọ́ rẹ̀ kọ́ máa pọ̀wó táwa ni òwú láti lówó ẹjọ́ ọba òwú láti lówó kọ́ náwọ́ wàláì kò sí ṣùgbọ́n kí ló mú àwọn àmọ́ bẹ́ẹ̀ kí ló mú àmọ́ wáyàn ká gbé lẹ́yìn ìgbà tá a ti mú kọ́ rẹ̀ ká sì gbégbó orí ibúlé lórí káma wá dákọ rẹ̀ kó wá máa dà tani òwú bẹ́ẹ̀ bá sì rí ọba kó tú lẹ́yìn ikú wa tani òwú bẹ́ẹ̀ kò sẹ́ni tí òwú láti lówó kọ́nà bó sọ̀nà gbígbóná bó ṣe tútù bó ṣe tọ́ lọ́wọ́ ọ̀rọ̀ kálukú lówù láti lówó ṣùgbọ́n kí ni ká kálukú lọ́wọ́ dè nítorí òfin ọlọ́run bákan náà tani òwú tani òwú nínú wa bí kápò náà ní kíní kan abẹnú gbọ̀ngbọ̀ tọ́kì gbogbo ẹni tó bá ti sẹ́ ó lè pé ọkẹ́ ẹni tó wà mẹ́ni sí ni pé nígbà tó ti wá sí òun bó ṣe ṣe òun yìí báyìí òun pa láṣẹ fún ọ ìpè kẹnu rẹ ọbọ sí pàkọ́ tani òwú bẹ́ẹ̀ ìpè kápò náà tiẹ̀ lágbára kan pé gbogbo lẹ́yìn nìsín bẹ́ẹ̀ nìkan bá dún kòkò mẹ́yàn èèyàn sọ pé dálábàá kó sì dálábàá tani òwú gbogbo èèyàn náà ní gbogbo orú àwọn àránù gbogbo èèyàn náà nírú àwọn orí ibú wọ̀nyẹn máa wù ipa àwọn náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olórí ibú nìsín ẹlòmíì ti jíjáde látago márùn àárọ̀ kò tí ì padà délé ó lòun wá gbàrà ká yọ ma ti le babaláwo kan bọ́ sílé babaláwo kan ni yọ ma ti nugbó kan bọ́ sínú nugbó kan ni kó ń já ewé ká ewé tó wọ́n fi sọ àwọn èèyàn dálábà ń tó wọ́n fi sọ wọ́n dọ̀pọ̀ ṣùgbọ́n kí ló máa ma ṣe bẹ́ẹ̀ ta ni nu wa pé ńgbà tó tutù mú jọjọ ká sùn kalẹ̀ wọn sọ salatu khairun minan nawm ká sì má dáhùn ká má dáhùn ká jí láago mẹ́wàá ká sì pé ńgbà tí ìmáàmù ò ti mọ̀ pa àwa bàbá ti ń pe sọlá àtìkọ̀ mọ̀ pa àwa ká sì mójú jẹ pé tọ àṣùbà tó ní kó ń bẹ̀ ta ni òwú bẹ́ẹ̀ nu wa kò sẹ́ni tí ò ní wù náà nítorí pé ká sẹ̀sìn fọ́lọ́n ká sẹ̀sìn fọ́lọ́n tẹ́ yẹn ohun gangan gangan gan wàhálà ni ṣùgbọ́n wàhálà ta lè faradà ni ìdínú tọ́lọ́mọ bá fi ṣe lófin lórí wa torí rẹ̀ ni wọ́n sọ pé atẹ̀klif atẹ̀klif tẹ̀rí yẹn tí wọ́n fi pè wọ́n ní mukallaf ilzamu bima fihi al-mashaqqa lílanti wàhálà ń bẹ nínú rẹ̀ bọ̀yàn lọ́rùn ni táwa láwọ̀ láti bọ́ lọ́wọ́ rẹ̀ tani òwúnu tiwa náà ká sọ pé mo ti sin lọ́n débi pé mi náà ti wà sọ́là ọlọ́run ló mú àwẹ̀ á kúrò mi ọlọ́run ló mú sọ́là ti kúrò fún mi ọlọ́run ló mú zakat kúrò fún mi ọlọ́run ló mú ájì kúrò fún mi mo bá kú ya kèfèrí hundred percent tani òwú kó náà sọ pé wọ́n ti mú gbogbo ẹ̀ kúrò fóun kò sẹ́ni tí ò ní wù náà gbogbo àwọn wàhálà yìí ipò ọlọ́run ti mú kúrò fún ọ kọ́ọ̀kan kúkọ́ wà àlìjẹ́nà ni tani òwú tani òwú ìgbé kó náà máa kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó máa kó wọn tẹ̀jẹ́ pé ẹ̀wọ̀n eh, alágbẹ́já mo fi ń dán lójú pọ̀ sóríire ẹ̀ mo fi ń dán lójú sóríire bọ́ ọba lè sanwó ẹ̀ ọwọ́ àjẹ́nà gbogbo ẹ̀rọ náà lọ ọwọ́ àjẹ́nà ọwọ́ àjẹ́nà ọwọ́ àsanwó ẹ̀ bàbá máa san bàbá máa san oríire tí ọ̀pọ̀ àmọ́kọ̀dájú kó lè sanwó ẹja jami kó rà bàbá ẹ sọ ẹ dákúta ní òwú láti máa parú rọ́bà náà o sì lọ́ọ́ sanwó ẹ̀ lọ́ba àmọ́ba ọ̀rẹ́ ló lọ́ọ́ san ọba ti san two million wà àlìjẹ́nà àlìjẹ́nà ju twenty million lọ àbí òjù lọ màmá sì ń dájọ́ sí mi lọ́dọ̀ ó pé two million bó láti wá ṣe nǹkan máa sáti fọkànbalẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀kọ́ tíkẹ́ẹ̀tì fún ọba àtijọ́ gbẹ̀dẹ̀ àti àwọn ọkọ̀ àwọn ẹ̀dá kùtà ní ọ̀hún náà lọ́wọ́. àmọ́ kí ni ń ká wa lọ́wọ́ dè jẹ̀mọ́ kí ni ń ká wa lọ́wọ́ dè ṣé bíbẹ̀rù ọlọ́run ni ìbẹ̀rù báwo á ṣe jẹ́ńjọ́ gbẹ̀ndà kìyàmà táyé òwù kíkọ́ àwọn ọmọ parọ́ gbogbo súnà anabi sallallahu alaihi wasallam ń tá a mà gbogbo ń tá a mà kọ́ anabi ni ká ṣe káwọn àní anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ ìta anabi ni ká má ṣe kámàlà anabi ni ká ṣe pọ̀pọ̀lọpọ̀ ṣe má ṣe torí kíni kẹ́lẹ́ bá máa kà wá kún kẹ́lẹ́ wa kí lu olè gba tiwa kí jóyè ọgbà tiwa kọ́bọ̀ ọgbà tiwa gbogbo bí tá a bá yọ sí sheikh sheikh tani òwù kò sẹ́ni tí owu so ṣùgbọ́n kí ni bá wa lẹ́rù ọlọ́ọ̀ba torí di eléyìí ó máa rí ìyàtọ̀ láàrin múmìnì àti káfìrí ẹ ni òwú nù wa ká mọ̀ pé àmọ́ ká mọ̀ pé olódo ni àmọ́ ká ti wá tírèènì àwọn ọmọ ká ti tírèènì àwọn ọmọ níbi tí wọ́n ti ní ká ti wá bá wọn sọ̀rọ̀ kó tó di pa abẹ́rẹ́ ọ̀rọ̀ kó ti bẹ̀rẹ̀ sí ní kamadiw kó ọmọ yìn wá lọ́tún kó ọmọ yìn wá lọ́tún pé ibi tí wọ́n bá dé tó ọ̀yà wọn máa bá a so ń bẹ́ wọn kó ní wọn máa bá a so ẹ̀ẹ́dínlẹ́ kan ṣé ẹ dákun ta ni gbogbo orú rọrùn ọ̀hún ṣùgbọ́n kí ni kákàlùkù lọ́wọ́ dé ìbẹ̀rù ọlọ́ọ̀ni bẹ̀rù ọlọ́ọ̀ni tani òwú nu wa bí káwọn obìnrin ọmọ gbé problem wa bí wọ́n ti máa ṣe ọkọ mi ni ọmọ ni wọn ò tiẹ̀ gbọ́rọ̀ wọn ò tiẹ̀ ṣe kínní ọkọ ọkọ ẹ̀kọ́ burúkú wọn gbọ́rọ̀ ni palẹ̀kùndé nfẹ́ káwọn ọgbọ́n tó ń sọ palẹ̀kùndé gba ọgbọ́n ọyà bẹ́ẹ̀ wulẹ̀ bẹ́ẹ̀ wulẹ̀ ọ̀ nara ẹ̀dàkùn tani irú gbogbo òwú tani òwú kò sí torí bọ́lá ṣe dá mi yẹn ni gbogbo ọlọ́run ṣe dá wa yun àyè kájẹ́ni eré wa ń bẹ àyè ká sì jọ dàrán bẹ lára kálukú bọ́lọ̀ ti ṣe tọ́mọ èèyàn nu ààyè káwájọ́ dàrú olómọfẹ́ ń borí gbogbo èèyàn afẹnitọ́ bá lè kóra rẹ̀ ń jà torí di eléyìí nígbà tó yẹ pé múmi ní tiẹ̀ akaláyàdè níbi gbogbo jákujáku gbogbo ntí ọ̀dá yóò máa jìnnà sí wọn máa wá pa ọgọ wọn máa pé ẹni tí kinní ọ̀tọ́ sí ní pé ní kíni. Haram wọ́n fi ẹ̀yin mùsùlùmí ṣe ẹ̀yẹ nu o wọ́n fi ẹ̀yin mùsùlùmí ṣe ẹ̀yẹ nu torí àwọn ọmọ pé nǹkan kan ni ọ̀tọ̀ alukolo jaiz gbogbo ẹ̀ lọ́tọ̀ lọ́dọ̀ ọ̀daràn wọn. ìdí nì tó fi jẹ́ pé múmìnì ìtẹ̀lé tọ́lọ́ bí wàhálà ṣe wà bẹ̀ ńlọ́wọ́ mójútó ìtẹ̀lé tọ́lọ́ bí wàhálà ṣe wà bẹ̀ ńlọ́wọ́ mójútó ìsọ̀rọ̀ alẹ́ sẹ́lọ́ọ̀ tonti bó ti ṣe rọrùn tó òun ọmọ jìnnà sí i sẹ́wọ̀n pé àti sẹ́lọ̀n rọrùn ju àti tẹ̀lé tọ́lọ́n lọ àti dáhà ọ̀rọ̀rùn ju àti lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àti wà àlìjẹ́nà ṣòro ju àti ríná wọ̀ lọ iṣẹ́ tẹ́ni tí ó wọ̀ náà sì ọ̀pọ̀ wàhálà rẹ̀ ò débìkan yàtọ̀ sẹ́ni tó ìmáàmù wa ni fa idha ma tastaraha min hadha níjọ́ tí wa ku níjọ́ ni ó ní ọbọlọwọ masu matọ mẹdẹbẹ mawo mafọwọkan marunu ipa rẹ̀ mẹtẹtí gbọ́ àbí ẹ̀kọ́ ni ìwọ ń kọjá lọ ní títì ó wá rí táwọn èèyàn péjọ nígbà tí wọn péjọ yẹn ọba rí tí gbogbo wọn tí mújó tí wọ́n bẹ̀rẹ̀ sí mújójó wọ́n ń tàdíreke ó wá kíyèsí pé bí wọ́n ṣe ń tàdíreke yẹn bí wọ́n ṣe ń yún diyùn ó ṣe déédéé bí wọ́n ṣe ń lùlù wọ́n ní ẹ́ ẹnìkan lọ́lọ́ sí fún tálẹ́ǹtì báyìí ti máa lọ́lọ́ ló fún un sá <laughs> so náà ọfẹ wòran pé ah, this is part of our culture ẹ mọ̀ pé n ti ń gbé wọn lárugẹ nu this is part of our culture so wọn náà bá máa wòran ọba àwọn àwòrán ìgbà tí wọ́n ọmọ tó jò ọmọ bẹ́ẹ̀ ṣe ń tà dídé kí náà díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ dáadáa ẹni wọn lè gẹ́gẹ́ akọ̀rọ̀kọ̀lá láhùlọ́wọ́lá kú wọ́tẹ́ o ti fẹ́ bọ́ mi tí ò dáa so ẹ rí i pé bọ́lọ̀ ṣe dá wa wọ́n mọ̀ wá rò ó pé àwọn tí ń gbọ́ mísíkì ń dùn mọ́ wọn náà tí ọba àmọ́ dùn mọ́ wọn. ìyẹn jó títí títí títí títí tí kò sì má bi tí ọpọlọ ọba dùn mọ́ wọn ìyẹn mu títí títí sẹ́ẹ̀tì sọnù kọ́kọ́rọ́ mọ́tò sọnù owó àpò rẹ̀ sọnù ó sì ń bọ̀ ta ni ń gbádùn tó mi láyé yìí à gbogbo nǹkan sọnù mọ́ so bákan náà ẹni tí ń ṣe àná ni wọ́n ká mọ́ wọ́n lù wọ́n sọ̀rọ̀ kébẹ̀ ni wọn náà ti máa rò pé wọ́n ń gbádùn kínní yìí séèyàn náà ò lè ni ṣé wọn náà rò lọ́kàn rẹ rí ipò ọtí tẹ́ntẹ́ mu yìí ṣé máa kúrò ní àbí máa dùn oníkálukú sáàrò wò lọ́kàn rẹ pé ókè njọ́ kan máa try even even a drop I will try to see báwo ló máa ń taste má torí pé má má yusukiru haram. dọ́ọ̀pù kan gan haram bákan náà àwọn tí ń díwò ìjọba ọlọ́mùbá wọn náà ṣe oríṣẹ́ ní NNPC gbàtò di NNPC ọ̀wọ́n fóònù ẹ̀dá kùsà ibi tá a wá ibi tó wó wà gan ni ibi tí kéèkì nàìjíríà sọdọ sí ni kò burú ẹ jọ sá sórí ara mọ́tò fẹ́yìn náà o ẹ kọ́kọ́ mẹ́lẹ́yìn ara mọ́tò fẹ́yìn náà ṣé a lè máa kó owó kò ní hàn kò ní hàn torí gbogbo líkèjì tó lè wà dì so ṣé kò wọ́n náà láti gun mọ́tò ni bó sì ti ń gùn kan pé àpàlẹ̀ eléyìí aṣọ di tuntun fún yín ta ni òwù òwù ọ àmọ́ kí ni oníjà sọ pé ẹ máa jalè torí jọ́tọ́ lọ́wọ́ bá jọ kó gbogbo wa ni ẹni tó gbé lájà ó lé ní ẹni tó bá sọ kalẹ̀ ó lé lọ náà torí ẹ làwọn ò sì lè paasi irú fatuwa báwọn àbí òye wa so gbogbo irú àwọn nǹkan wọn yẹn torí pé kálukú ń bẹ̀rù gbóòlọ́rọ́ padà já sí ìtumọ̀ rẹ̀ nu ẹ̀rí tí múmi ní bá rìn lọ ó lè káwọ́ sẹ́yìn kọ́ káwọ́ pọ́yìn wọ́n mọ̀ àgbẹ̀ bàbá eléyìí kí ni ń ṣe ń sì ń ṣe bí ẹlẹ́wọ̀n ẹ̀wọ̀n náà la wà sáwà lẹ́la torí ẹ̀wọ̀n la wà wọ́n bú ọ wọ́n bú ọ ní ìwé fèsì ni ọmọ rẹ ló lọ mẹ́sì wá ọgbẹ́ ẹnu falágbá fọ́ ni bẹ́ẹ̀ ni tí wọ́n bá fọ̀ tán wọ́n tún jẹ lárú kò sẹ́sì torí kí ni torí wọ́n bẹ̀rù ọjọ́ kan tó ju máa ń ràn gàdà ràn gàdà wájú ọlọ torí ẹ eléyìí lọ sọ mùmíní di ẹni tí wọ́n máa wò ń dẹ́pẹ̀ an-Nawawi oníṣègùn kèfèrí ń tiẹ̀ fa innama lahu min dhalika ma hasala fi dunya ma'a qillatihi wa takdirihi mo káfíìrì oníkankan jọ̀wọ́ ìtọ́ba rí múlẹ̀ ayé lọ kò sí kankan fún ọ̀wọ́ ìtọ́ba rí múlẹ̀ ayé ni ẹ̀yin náà máa kíyèsí ẹ kíyèsí gbogbo ìṣẹ̀sìn àwọn kèfèrí bẹ̀rẹ̀ látòrí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tọ́jọ́ ọmọlẹ́yìn Paul wọ̀nyẹn tó fi dórí àwọn eléégún ọlọ́yà olóró ní gbogbo ẹ̀ wọ́n lè pera wọn kí lẹ́yìn fura sí pé wọ́n ń ṣe nínú ẹ̀sìn wọn kí ni wọ́n wá ayé ni wàláhì àwọn òní nǹkan méjì ju ayé yìí náà lọ torí ẹ̀ má jẹ́ ọyọ́ lẹ́nu má jẹ́ ọyọ́ lẹ́nu torí pé ẹ̀sìn yẹn wọ́n establish ẹ̀ lórí pàǹ náà ni torí ẹ̀ ayé náà wọ́n pariwo ẹni tó fọwọ́ lórí ayé wọn tí ò jẹ́ káyé wọn lójútùú bàbá wa jẹ́ lójú wọn ẹni tó fẹ́ pa ìràwọ̀ ń dà ìràwọ̀ ń tẹ̀ ìmọ́lẹ̀ ayé wa fẹ́ gbógun dídé wọ́n fẹ́ kí ìràwọ̀ ń kọ́ paná gangan bàbá so oríire wọ́n tún ní kò ní jọ́dún ìmọ̀ bàbá wa dójú tì wọ́n ẹ̀ ká ayé náà làwọn lé wọ̀ ní kankan míì wọ́n ní kankan míì jọ lé torí pé la shay'a lahum fil akhirah ní kankan tó di lọ́la al-qiyamah ayé náà ni wọ́n wá torí ẹ̀ tí wọ́n bá wá jẹ́ pé mùsùlùmí bá ní ọ́ wọ́n mọ̀ pé àwọn ń wá dáadáa láyé ń bì á sì tún wá dáadáa ní ọ̀la al-qiyamah Imam Nawawi ni ayé nìkan ni wọ́n ní o tonti bí ti ń bẹ láyé náà ṣe kéré tó àti bó ṣe dọ̀tí tó ayé yùn ẹni tí wọn. wọn ní ayé ó tún kún fún tí máa bà nínú jẹ́ kò sí bó ṣe lè dùn tó ìbànújẹ́ wà náà ni abẹ́yẹn ò fura bẹ́ẹ̀ bẹ́yẹn bá ní ní ní ní ní ní ó ṣeé ṣe káàárẹ̀ òsì ọ́ ó ṣeé ṣe kófò òsì ọ́ lára dúkìá lára ọmọ lára mọ̀lẹ́bí kéèyàn kú nu fámìlì rẹ kíyàwó kú kọ́mọ kú gbogbo eléyìí lọ rọrùn wọ́n gán lè kú yàtọ̀ sálùkìyàmà torí di eléyìí Nawawi wa ni tó bá kú o sara ila al-adhabi ad-da'imi wash-shaqa'i al-abad kèfèrí tó bá kú ńlọ sí di ìyà tí tán àtòrí ibu láéláé eléyìí ni ti kèfèrí yàtọ̀ sí mọ́mìnì alimami munawi wọn ní ilé ayé tí anabi sallallahu alaihi wasallam sọ bí onísẹmí wípé adóníyà sejonal mu'min ìyẹn ni pé ìsẹmí ilé ayé yìí ìtumọ̀ rẹ̀ nu ìsẹmí ilé ayé yìí ẹ̀wọ̀n ló jẹ́ fún mọ́mìnì wọn ní tá a bá wò ó sí ntọ́lọ́ ń pèsè kalẹ̀ dé mọ́mìnì lálùkìyàmà ẹ̀wọ̀n la wà tá a bá wò sí ntọ́lọ́ ń pèsè kalẹ̀ dé mọ́mìnì lálùkìyàmà ẹ̀wọ̀n láwa yìí wa jannatul káfíìr wọ́n ní ṣe lọ́jọ́ àlùjànnà fún káfíìr nítorí ntọ́lọ́ ti pèsè kalẹ̀ tí ń retí rẹ̀ níyà lálùkìyàmà sẹ́yìn mọ̀ pé tọ́mọ náà bá wọ náà tó bá yọ jáde láàrin ìṣẹ́jú kan kótó ti pé wọ́n dà padà tó bá ní sọ gbádùn rí láyé yóò ní láyé òun ò rí ìgbádùn kan rí ẹni tí ń gbádùn jù láyé yìí tí wọ́n bá sọ sínú ná lọ́sọ̀ pé òun ò rí ìgbádùn kankan rí láyé yìí ọlọ́mọdé amaná ọwani wà ẹ̀ma kọ́rìbìn yàtsọ́lọ́ fi sijinil mustadam ó ní láìpẹ́ láì jìnnà kẹfẹ́rí ọ̀bàrà rẹ̀ nínú ẹ̀wọ̀n àtẹ̀yìn jáde bẹ̀ ọ̀nà níbo ọ̀nà nínà ìyẹn ni pé ẹ múra sí ẹ máa jẹ́ kẹ́ ẹ sanra fún ẹ máa jẹ́ kẹ́ ẹ lè ráyè jókòó ń bẹ́ẹ̀ nasalullah salamata yawmal qiyama àwọn tọrọ ọlọ́run ọ̀làwà o tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama lẹ́yìn eléyìí tí a bá wọlé ayé wa yìí a rí pé àwọn olówó ń bẹ ń bẹ bàjẹ́ tí wọ́n sì jẹ́ mùsùlùmí àwọn ọlọ́lá lọ jantirẹrẹ tí wọ́n sì jẹ́ mùsùlùmí àwọn tó dipò ńláńlá ń bẹ tí wọ́n sì jẹ́ mùsùlùmí ṣé wàá rí gbogbo bá fún wọn àwọn olùmọ̀ ńláńlá ń bẹ tí wọ́n tún jẹ́ mùsùlùmí gbogbo ntọ́lọ́wọ́n á fún kálukú wọn wọn ò ti torí ọlá wọn ò ti torí ipò yín pa islam tì ṣé ọgbà ẹ̀wọ̀n làwọn náà sì wà ẹni tó lówó lọ jantirẹrẹ bí ká pé Dangote nìsí tí wọ́n ló lówó jù láfíríkà tó sì jẹ́ mùsùlùmí ká pé Dangote yìí mùsùlùmí gidi ni ká pé kìí fẹ̀sìn ṣeré kákí gbogbo tí wọ́n sọ fún pé lẹ́sìn Islam ló máa mójútó gbogbo ntọ́nà ọba òsìfẹ́ ló máa ń jìnnà sí sẹ́wọ̀n aṣọ pé bí eléyìí ti ṣe lówó tó yìí sẹ́wọ̀n ló náà wà sẹ́wọ̀n ni àbí sẹ́wọ̀n ẹ̀ dáhùn torí ẹlòmíì àwọn ìtì máa dáhùn yìí ó sì ṣe nù pé à ẹ fẹ́ sọ pé irú eléyìí ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ fẹ́ alówó ni sẹ́wọ̀n lọ́wọ́ àbí sẹ́wọ̀n ẹ̀wọ̀n gidi àwọn ọba láyé láwọn ìlú mùsùlùmí àwọn ọba tí pàṣẹ wàá tó yẹ pé àti orílẹ̀-èdè àtẹnitọ́ wà lórílẹ̀-èdè àtàrísìkì orílẹ̀-èdè àwọn kà kún nǹkan ní àwọn ni ẹ̀wọ̀n làwọn náà wà bí èsẹ̀ wọn ẹ̀wọ̀n ni wọ́n wà. àwọn olùmọ̀ tí wọ́n mọ̀ tí wọ́n ń ka ìmọ̀ tí wọ́n ń kà sáwọn èèyàn létí tí ń fa ìdùnnú fáwọn tí ń fa ìdùnnú fáwọn ẹrú ọlọ́run tí mú kíkálukú ọmọ palẹ̀ mọ́ bọ́ọ̀rùn ó ti ṣe dáa ẹ̀wọ̀n làwọn náà wà bí ẹsẹ̀ wọn ẹ̀wọ̀n ni tonti gbogbo ọlá yìí ẹ̀wọ̀n náà ni gbogbo wa wà nítorí pé tá a bá wo ntọ́nà ń pèsè kalẹ̀ dé mọ́mìnì. lọ́la kìyàmà sí wọn yòówù lè nù rẹ̀ nù gbádùn láyé yìí ẹ̀wọ̀n lọ wà. báwo wá lẹni tí ò tiẹ̀ wá rí gbádùn rárá tó sì jẹ́ mùsùlùmí tó ń bẹ láyé yìí tá a bá wò sí ọlá ńlá tó lọ ń pèsè kalẹ̀ dé ǹjẹ́ kí eléyìí kò tiẹ̀ ẹ̀wọ̀n náà wọ́n sọ wọ́n ní olùmọ̀wá àgbà alḥafid ibn hajar rahimahullah bàbá tó ṣe sharhu sahih al-bukhari ní fathul bari tuntun láwọn tíra rẹ̀ gẹ́dẹ̀ míì wọ́n ní wọ́n fìgbà kan jẹ́ olórí gbogbo adájọ́ ní ilẹ̀ misra ó wá jáde kan ó bọ́ sáàrin ní ìgbà tí àwọn ẹmẹ̀wà tí wọ́n pọ̀ lẹ́yìn rẹ̀ jọjọ kálukú lórí ìbáka ẹ̀yin sì ti mà pé ìbáka láyé ìgbà wọn àmì pé ọlọ́lá ńlá ni ń bọ̀ yìí ní ìyàbá gùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé mọ́tò yàtọ̀ sí mọ́tò mọ́tò àwọn onípò yàtọ̀ sí ìtàwọn mẹ̀kúnnù ń gùn. Ibn Hajar wa ń bọ̀ tó ń ti gbogbo àwọn ẹ̀mẹ̀wá yìí nínú àwọ̀ tó dáa àtàwòrán tó sunwà. báyìí ẹni yahudi kan jáde sí i yahudi yìí ń ta epo epo gbóná pẹ̀lú ẹ̀wù tó dọ̀tí lọ́rùn rẹ̀ kó lè wẹ́ntì ń tepo séèrí bí kéèyàn máa ta engine oil bí kéèyàn máa tepo pupa gbogbo ètò ẹkún fi hankachifu nù àbí dọ́stà wọ́n máa fi yá aṣọ ni ẹ̀wù dọ̀tí máa lọ́rùn ó fẹ́ po kọ́dà àwòrán rẹ̀ ò ṣeé wò ọwọ́ arìn wá síwájú títí ó fi gbá ìjánu ìbáka Ibn Hajar mu àwọn sọ fún pé ya shaykhal islam ìwọ olùmọ̀ mùsùlùmí yìí tazumu anna nabiyyaka qal ẹ̀ ń sọ pé ànábì yìí sọ pé ad-dunya sijnul mu'min wa jannatul kafir pélé ayé o ẹ̀wọ̀n lọ́jọ́ fólùgbàgbọ́ òdodo alìjánná ni fáwọn akẹfẹ́ rí fa ayi sijinin antafi subhanallah ẹ̀wọ̀n wo ni irú rẹ̀ wà ẹ̀wọ̀n wo ni irú rẹ̀ wà nínú ọlá ńlá yìí wa ayi jannatin ana fiha inú alijanna wo lèmi wà wòmí wòmí wòmí wúra rẹ̀ subhanallah <laughs> pé anabi rẹ̀ sọ pé ilé ayé alijanna ni fún káfíìrì ẹ̀wọ̀n ni fún mùmínì ẹ dákun ẹ̀wọ̀n èwo lẹ́yìn wà kí ló kọ́ rẹ̀ alágbani àbí kirikiri àlìjẹ́nà èwo wà lòun wà ṣé fìrìdáwùsì ni àbí èwo ẹnbí Ibn Hajar bẹ́ẹ̀ faqal Ibn Hajar wà dá lóhùn oni amma bin nisbati lima a'addallahu li fil akhirati minan na'im ka'anni al-ana fi as tá a bá wò tó ń ti bó ṣe rí mi yìí tá a bá wo bí mo ṣe wà nù ọlá yìí ṣe ń tọ́lọ̀ ń pèsè kalẹ̀ ẹlẹ́dẹ̀mí lálìjánná níkẹ́ẹ́ bí ìgbà tẹ́ wọn àmọ̀ wà ní mo rò pé yẹ wá nísìnyí tó máa dìfì yẹn tọ́ o bá wo ń tọ́lọ̀ ń ti pèsè lẹ́dìí ọ́ lálìjánná sípò yòówù ò lè wà láyé yìí nínú gbádùn ká má ṣẹ̀ṣẹ̀ tí sọ̀yà bí ìgbà tẹ́ wọn lọ wà ní. وأنت بالنسبة لما أعد لك في الآخرة من العذاب من العذاب الأليم كأنك في جنة أما وتابا ipò tó wà láyé ṣe bó mú mi tábà òkò tó wà láyé ẹ bá sọ ní lọ́rùn ẹ tábà òkò tó wà láyé pé bí wàá pọ̀ ìbò òrùn jẹ́jẹ́ tábà òkò tó wà láyé tọ́jú tá a bá wò sí ntọ́lọ̀ ti pèsè lẹ́dìí ọ́ lọ́la kìyàmà ní ìyá aná tí ta ni tí roni ka annaka fi janna ńṣe lọ́rọ̀ rẹ dàbí ìgbà tó wà láljanna kéèyàn lè máa sòótọ́ ọmọ dàpọ̀ ẹ̀kú ó pọ̀ lójú pétọ́ bẹ́ẹ̀ mi ṣe wà láljanna bí mo ṣe wà nínú ẹ̀wọ̀n ni bí wọ́n ṣe wà láljanna ni fa aslama yahudi náà ni yahudi gba islam ah àwọn sọ pé yàkà retí mi ẹ dákun ẹ jẹ́ mi náà wò àbí òye bó náà sì gba islam torí di eléyìí eléyìí jẹ́ tafsir kejì fún bílẹ̀ ayé ṣe jẹ́ wọn tafsir alákọ̀ọ́kọ́ onípa àwọn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún wa wọ́n pọ̀ òun lọ́kàn sì máa fẹ́ islam wa ni ká má dé díẹ̀ ká má se ká kóra wa ń jánu eléyìí túmọ̀ sí pé ibi tá a ti ní nawọ́ sí ti ń wù wá là wà ibi tá a ti gbọdọ̀ ṣe ń tá a fẹ́ là wà bó tilẹ̀ jẹ́ pé àti ṣe nǹkan rọrùn ọwọ́ àdàbí ẹ̀wọ̀n torí bẹ́ẹ̀ lẹ̀wọ̀n tafsir kejì onígbé gbogbo bó tilẹ̀ wù káyé yìí kó dùn mọ́ wa tó bó tilẹ̀ wù kọ́ka tó tá a bá wò gbèsè ayé ṣe ń pèsè kalẹ̀ ní múmi ní lálùjẹ́ nà ẹ̀wọ̀n lọ́wà ṣùgbọ́n káfìrí tẹ̀fsírì alákọ̀ọ́kọ́ oníkó gbogbo tó bá wù ṣíṣe náà ni kejì gbogbo bó ṣe wù kọ́ da fún tó láyé yìí báyìí yóò jẹ ìyà tó bá di lọ́la tiẹ̀ ló ń wáyé eléyìí jẹ́ bílẹ̀ ayé ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n apá kan nínú àwọn ẹ̀wọ̀n nílé ayé yìí o tí múmìnì bá ń bá ẹ̀mí ara rẹ̀ sọ lójoojúmọ́ pé ẹ̀wọ̀n ló ń wà ẹ̀wọ̀n ló ń wà ẹ̀wọ̀n ló ń wà yóò lè kó ẹ̀mí rẹ̀ jànú yóò lè máa jìnnà sí tó lọ́wọ́ bọ̀ fẹ́ yóò lè máa ṣe tó ọlọ́wọ́ bá wa ń fẹ́ eléyìí ọ̀wá mú kí irú rẹ̀ kó rí ọ̀nà àbáyọ bọ́ lọ́wọ́ aburú àti wulẹ̀ ayé yìí yóò wá mú pé ńgbà tí ó bá kú yóò kú lẹ́ni tí ó sori ire tí ó wà lùjẹ́nà ni àmẹ́ni tó bá lè lọ sọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé tí ó sọ pé ẹ̀wọ̀n báwo ẹ̀wọ̀n báwo ẹ̀wọ̀n báwo inú wọn sọ̀rọ̀ alẹ̀ fún yóò wá di ẹni tó ṣe pé kò ní lè ṣe àṣebọ́ lọ́wọ́ aburú ilé ayé yìí yóò wá tara bẹ́ẹ̀ yóò wá kúkú lọ parí rẹ̀ sínú náà rẹ̀ wọ́n lọ pàtàkì pé ká máa bẹ́mi ara wa sọ́n gbogbo gbà wípé ẹ̀wọ̀n la wà so ẹlẹ́wọ̀n kò sí gbọ́dọ̀ ṣe tí wọ́n bá ní ọmọ sí ẹ̀wọ̀n aláwà kò sí bó ṣe lè dáa fún wa tó èyí tá àti ìrì tí ń bẹ lálùjáná ju eléyìí lọ àwa gbọ́dọ̀ jẹ́ kí eléyìí ọ̀tàn wa jẹ débi pé eléyìí ó fi bọ́ ọmọ wa lọ́wọ́ a gbọ́dọ̀ máa rántí ẹ̀ ẹ̀wọ̀n aláwà àlùjáná ti káfìrí lọ́wọ́ mẹ́jọ jọ ọ́ lójú òun yówù kẹfẹ́rí lé nílé ayé kò gbọ́dọ̀ jọ ọ́ lójú nítorí pé kí lóun tún fẹ́ kó ní bóun tún fẹ́ kó rí fún ayé tiẹ̀ nu àlùjáná tiẹ̀ nu kò ní kankan tí ń retí lọ́la alkiyama torí rẹ̀ kò gbọ́dọ̀ yà wá lẹ́nu dípò pé ọ̀ ayé lẹ́nu débi kó fi islam sílẹ̀ wọn náà fẹ́ sàlìjánà tiẹ̀ láyé ó sì mọ̀ pé tó bá ti kájú wọ̀ láyé ò lè rí wọ̀ lálkiyama torí pé man ta'ajjala shay'an qabla awani uqiba bi hirmani gbogbo ẹ̀ tó bá lè kájú fẹ́ẹ́ ní kankan kókó rẹ̀ tó tó tó ń fi jẹ́ ni pé kò ní rí ẹni tó bá ti fẹ́ kájú wà lìjánà tiẹ̀ láyé ń bí kò ní rí wọ̀ lọ́la alkiyama káfíìrì ti kánjú wọ́n tiẹ̀ láyé kí ni retí rẹ̀ lọ́la alqiyama ìyà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o níparí àwọn olùmọ̀wá wọ́n pàkíyèsí o pípé káma pélé ayé ọ̀jà máa ń kankan wọ́n ní falaw kanati dunya jazaan li muhsinin idhan lam yakun. منها معاش لظالم لقد جاع فيها الأنبياء كرامة وقد شبعت فيها بطون البهائم wọn ilé ayé yìí tó bá jẹ́ ìpín lọ́lọ́wọ́n bá bá ṣe lẹ́sàn fáwọn olùṣe rere ni tó bá pé ilé ayé yìí làwọn olùṣe rere ó ti gbẹ̀san wọn ni a jẹ́ ìpín àwọn alábòsí ìbá ti rí ìgbésí ayé sínú ilé ayé yìí tó bá ń pè bíìlì ọlọ́run ti san alẹ́ san ni kò bá ti sáyè falábòsí láti rí ìgbésí ayé sí káfíìrì ìbá ti rí sẹ̀mí sí láyé ń bì wọ́n ní ebílẹ̀ ayé yìí náà láwà tẹ́bi ti ń pa àwọn ànábì ọlọ́run kí wọ́n tó kú sebílẹ̀ ayé náà la sì wà táwọn ẹranko lásán lásán táwọn ń jàjẹ́ yó tó bá jẹ́ pé lé ẹ̀san ni báwo lè bí ó sì pa àwọn ànábì nù lé ayé táwọn ẹranko sì máa jàjẹ́ yó. eléyìí túmọ̀ sí pé ilé ayé kìí ṣe tí wọ́n máa tẹ́ bàtì ẹlòmíì nínú àwọn olùmọ̀sọ yìí pé tamatta min al-ayyami in kunta hazima fa innaka fiha bayna nahin wa amirin idha abqat ad-dunya ala al-mar'i dinahu fama fatahu minha falaysa bi-dha'iri fala tazini ad-dunya janaha bọ́tìn. ولا وزن رق من جناح الطائر فلم يرضى فلم يرضى بالدنيا ثوابا لمحسن ولا رضي الدنيا عقابا لكافر wọ́n ní máa gbádùn gbádùn nínú àwọn ọjọ́ ayé rẹ tó o bá jẹ́ni tó sara gírí ìwọ̀nba gbádùn tó yẹ kó o lò nínú ayé rẹ má fi fi ara rẹ jẹra rẹ torí pé nulẹ̀ ayé bó o bá tiẹ̀ jẹ́ni tó nípò o lè tayọ kọ́ pàṣẹ fún yàn ṣe báyìí kó o sì kọ́ fún láti ṣe báyìí kí ni tó nípò tún ní kò ní nǹkan kan ju pé ẹ ṣe báyìí káwọn yóò sì ṣe lọ kó o sì ní kó o má ṣe báyìí kó o sì má ṣe lọ wọn ní tí ilé ayé bó ti ṣe burú tó yìí tí gba gbogbo dáadáa dànù lọ́wọ́ èèyàn tó bá gba gbogbo dáadáa dànù lọ́dọ̀ rẹ tí ọ̀bá rẹ sì gba dànù lọ́dọ̀ rẹ àjẹpọ̀ okú oríire o gbogbo nǹkan míì tó bá bọ́mọ ọ lọ́wọ́ tẹ́sìn ọba bọ́mọ ọ lọ́wọ́ kò lè ní ọ lára gbogbo nǹkan míì tó bá bọ́mọ ọ lọ́wọ́ láyé tẹ́sìn ọba sáti bọ́mọ ọ lọ́wọ́ kò lè ní ọ lára onílé ayé kò wúwo tó ìyẹ́ ẹ̀fọn kan bákan náà kò tiẹ̀ wúwo tó irun irun fẹ́lẹ́fẹ́lẹ́ tí máa bẹ lára ìyẹ́ ẹyẹ ọlọ́wọ́n bọ̀ yọ́nú sí kílẹ̀ ayé ọjẹ́bi tí wọ́n ti san olùṣe rere lẹ́sàn gẹ́gẹ́ bí o ti ṣe gbà pé kílẹ̀ ayé ọjẹ́bi tí káfíìrì ó ti jìyà rẹ̀ subhanallah kò gbà igbe kílẹ̀ ayé ọjẹ́bi tí mùmínì ó ti gbẹ̀san tiẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣe gbà igbe kílẹ̀ ayé ọjẹ́bi tí káfíìrì ó ti ṣe kíni tí ó ti jìyà rẹ̀ ìpàdé di alkiyama alkiyama lolùṣe rere ó ti gbẹ̀san tiẹ̀ alkiyama táwọn ọ̀daràn ó ti jìyà tiwọn. olùmọ̀wá ibn al-Uthaymin rahimahullahu ta'ala ìmọ̀ tó wòye sí gbogbo àwọn àdéhìí tí ń sọ nípa abílẹ̀ ayé ti ṣe jẹ́ nǹkan tí ọ̀já máa ń kankan tí ń sọ nípa abílẹ̀ ayé ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n fáwọn olùgbàgbọ́ òdodo tó sì jẹ́ àlìjánná fáwọn káfìrí tá a ti mọ̀túmọ̀ rẹ̀ báyìí bàbá ní eléyìí ò túmọ̀ sí wípé ká wá palẹ̀ ayé ti pátápátá o ká kó gbogbo dúkìá wa ká kó dà sí gbó o ká kó ẹ̀wù wa ká kó dànù ká máa rìn àkísà o kò túmọ̀ sí ká láà jẹun mọ́ o kò túmọ̀ sí ká pè pàgọ́ ká wá lọ dúró síbi kan pébi tí kò pa wá ní o àwọn òtún ṣiṣẹ́ mọ́ o rárá o wọn láti fi ń tọ́ka sí pé kíkálukú. kọ́mọ̀sì gbàgbé ìpín rẹ̀ nulẹ̀ ayé ìpín ilé ayé ẹ má gbàgbé rẹ̀ àmọ́ ẹ má sọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé dáadáa dáadáa ilé ayé ẹ mú ti yín bẹ̀ ẹ má wàá jẹ́ gbé yín lọ síbi tẹ́tì sẹ́lọ̀ ẹ má pàtì ẹ sì má wà wọ́n wá ní èwo wá ní òjì àlà èwo ní òjì wọn ní ilé ayé ká fi sọ́wọ́ wa ni la taj'alha fi qalbik wa hadha huwa al-muhim wọn ní ilé ayé ọwọ́ rẹ ni kò fi sí má fi sọ́kàn rẹ eléyìí lè tọ́ pàtàkì ilé ayé ọwọ́ wa ni kọ́ wà á gbọ́dọ̀ fi sọ́kàn wa torí ẹni tó bá ti gbélé ayé léyà tó bá fi sọ́kàn rẹ̀ kò sí náà ni yóò sì darí orí ibú náà ni wọ́n padà parí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé yọ ka ilé ayé kún gbogbo nǹkan kò sì sí nǹkan míì lẹ́yìn ilé ayé ṣùgbọ́n ẹni tó bá fi sọ́wọ́ kò ní í sọ ilé ayé di ẹ̀sìn rẹ̀ tí ó máa sìn kò sì ní í sọ di gbogbo nǹkan yóò jẹ́ ọmọ bó ti ṣe máa torí di eléyìí ad-dunya sijnul mu'min wa jannatul kafir òdodo ni torí òdodo lọ́rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam asitiri bó ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n fólùgbàgbọ́ òdodo àsìtìrì bó ṣe jẹ́ àlùjáná fún káfìrí kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí ẹsẹ̀ wọ́n jáde lọ́gbà ẹ̀wọ̀n náà lálàáfíà kọ́lọ́wọ́n bá kó wá ṣe ibùsọ̀ sí wa lálùjáná kó ṣe wá lọ́mọ àlùjáná kó ṣe wá lólóríire láyé kó ṣe wá lólóríire lọ́la alqiyama subhanaka wa atubu ilayk Yo, Pastor